ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. kò má sí ewé kò má sí èdò kò má sáwòrè kò sí gbèkúdé kò má sí ọgbọ́n kò má sábùyẹ ní ipá kádàrà tọ́lọ́run ṣètò lórí ara ayé ọmọ àdámá La ìláhà ìlàláwò ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. La ìláhà ìlàláwò ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Ibi ò ní bá wà ṣẹ̀bọ̀ mọ́. Mo ní bẹ̀rẹ̀ sí sí ààrẹ bọ́ ni. Ibi ò bá wà ṣẹ̀bọ̀ mọ́ àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ bọ́ ní ìrìnlẹ̀ bá wà ṣẹ̀bọ̀ mọ́ àṣòkọ́lẹ́ṣẹ́ ààrẹ bọ́ ní ìrìnlẹ̀ bá wà ṣẹ̀bọ̀ mọ́ ṣẹ́wò ṣẹ́ ààrẹ bọ ní. Èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ máa. A ní òkà tájà ṣẹ́ ààrẹ bọ ní. Èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ máa. Mo ní òkà kú sẹ́rí ààrẹ bọ ní. Èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ máa. Mo rí ṣébélé lẹ́nu ṣẹ́ ààrẹ bọ ní. Èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ máa. Bẹ́túbẹ̀tú nǹkan ààrẹ ẹbọ ni. Mo ní ìfúnpá nǹkan ààrẹ ẹbọ ni. Àti wípé ó ń dè níbàdí ààrẹ ẹbọ ni. Mo ní ọ̀ṣun Òṣogbo ààrẹ ẹbọ ni. Àti wípé àjẹmà níjẹ̀bú ààrẹ bọ ni. Èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ mọ́. Mo ní Òṣògì yánkọ́ ààrẹ bọ ni. Èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ mọ́. Torí ọ̀sẹ̀ àbọ̀kì ààrẹ bọ ni. Èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ mọ́. Mo ní Òkè Ìbàdàn sẹ́ ààrẹ bọ ni. Èmi ní bá wọn àtẹ̀bọ̀ mọ́. Mo ní pípé sédè ààrẹ bọ́ ní. Èdè ò ní bá wọn àtẹ̀bọ̀ mọ́. àwẹ̀ bí faláboyún.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 kí ládàá sọ̀látù náà máa bá àwọn ará ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òdíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama àlẹ́yìnà akíra wa ọkùnrin wa àkí obìnrin wa àkí ọmọdé wa àkí àgbàlagbà wa abdullahi subhanahu wa ta'ala bimanihi wa karamihi wa kí ó máa ṣàṣe àlékún ìmọ̀ àti àlékún àgbọ́yé ẹ̀sìn fún ẹnìkọ̀ọ̀kan wa àkókò tí a ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó dàbí pé kò kí ń sábà kọ́màn tí a máa sọ̀rọ̀ báyìí pàtàkì jùlọ àwọn ẹni tó bá tún rí tọ́pìkì yẹn àwọn mí ò ti máa sọ pé kí ló tó dé ó sì ti ṣe kára àwọn tó sọ pé tí ó ti máa sọ pé àti ń retí kọ́rọ̀ yìí ó ṣe kí ni tí kò ìjókòó yóò wáyé gbogbo àwa tí a bá láǹfààní àti listing sí kàwú mi lánàá a padà mọ̀ dí ta fi gbé tọ́fíìkì yìí wá pé ànímù náà fi kí ò sí láàrin àwọn sàábí kàwú mi tó bá ṣe poni tó bá ṣe omi ń kọ́ ọlọ́run bá a sọ̀rọ̀ àsìkò tá fẹ́ lò náà pọ̀ inṣàlá iná ń ṣẹ́jú ni o sọ́árì pé tọ́pìkì wa ni pé àní kò sí mùnáfìkì nú àwọn sàábé nú àwọn sàhábà kàwú mi ẹ̀ à ń dájú ọ̀rọ̀ yìí kàwú wa ni gbogbo àwọn fìtínà wàhálà ariwo hì ẹ̀ ó dàbí pé gbogbo mùsùlùmí ní kíní ò ní ní lára àwọn a ń pariwo pé bóò láti fẹ́ sinmi ariwo yìí bóò láti fẹ́ sinmi wàhálà yìí ẹni ó súnmọ́ mọ̀ pé ẹni ó jìnà yóò máa ṣe kí ni yóò máa pè ẹni ó ń bẹ nínú ilé ó máa pè ẹni ó ń bẹ níta ó máa pè kálukú wá ń gbìyànjú pé bóun ni a ti paná wàhálà oníkálukú náà wá ń gbìyànjú gbágbára rẹ̀ bá ti mọ̀ pé ah bá a bá ti rí ti ń fa wàhálà kí láàmú báyàn kan fa wàhálà sí àmọ́ lil asafi shadid wal huzn ẹni wá ti jẹ́ pé wàhálà ṣáà ló mọ̀ láyé rẹ̀ kí lẹ́mọ̀ bá ń bíbi lẹ́gbẹ̀ẹ́ lẹ́tì mọ́ bá níbi wàhálà yìí gbogbo àwọn ọ̀rọ̀ tó ti máa ń dá wàhálà alẹ̀ látọjọ́ tó ti pẹ́ gbogbo ẹ̀ ní kàwú mi tó ṣe mọ̀rọ́jà rẹ̀ lánàá gbogbo ẹ̀ amáwọn kan ń bẹ kò kàn wá àwọn èyí sì dá sí látànà àti ní dá lé ní iná àwọn tó bá kàn àwọn ni wọ́n ṣe kínú wọ́n sọ̀rọ̀ pa ẹ̀ ẹ̀ kínní kan ní ee iná dípò ẹ̀yà kí lè tàn àdípò ní tàn kí jẹ́ bínú Eh, ah, iná kò jẹ́ ọkọ́ síná lẹ́pà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá ń gbé fáànù ní ìchájú rẹ̀ ẹ̀kí yẹn ọkọ̀ dó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ilé ti pẹ́jù o a ní iná kan tó yẹ kó sáré tàn automatically but àìtí ìtàn rẹ̀ yìí àwa mọ àmọ́ kí ló fà fún àmọ́ aṣáàrí pé kò tí ìtàn tó àhà kálí bóyá kan lọ change ẹ̀ kúrò ní generator agbésínà àbòtí ló ń ṣẹlẹ̀ ní àmọ̀ kan lọ́mbẹ̀rún gbogbo náà lẹ́ti pa àfà kí la fẹ́ ṣe ṣínà o ẹlẹ́kọ̀ọ́ wà mẹ́ ẹlómi wà mẹ́ kí ló wá pa jẹ́rẹ́tọ̀ òye kò sí nǹkan tó pa ọkàn fún náà ó ti ṣiṣẹ́ lè mi ẹ ti lò látàrọ taqabbalallahu minna wa minkum ala hal ní tọ́bá ti change lè kò ní jẹ́rẹ́tọ̀ ẹ̀yẹ̀kú tán ṣẹ́jú náà lọ sí rẹ̀ àwọn arí náà ṣe padà kọba àgbèsì ọ kò change ẹ̀mẹ̀ ẹ̀nà mo ní change ìgbà fún bẹ́ẹ̀ aha ṣàjúdí wa ṣe ó tún wá sí pé iná yẹn tọ́gbọ́n wà ń bẹ̀ ọkọ̀ so ó mú mọ́lẹ̀ wá díẹ̀ díẹ̀ ojú ìrèsó rárá ó dúdú gan ẹ̀rẹ́ gan àwọn tó ti mọ́ sọ pé ojú rẹ̀ mọ́ dúdú wọ́n tún wá sọ pé ojú rẹ̀ mọ́ dúdú àwọn mo lérò pé ó yẹ káwọn èèyàn lè gbàgbọ́ yìí ti afẹ́ á èyí náà wà àwọn náà wò látún ní bí náà mú ní àwọn náà kan gbà tán wáyé hmm, ká má jẹ́ kí iná yìí distract wa ká dẹ̀ má jẹ́ kó kó yọ ń ta afẹ́ sọ kó má dèkò àwọn yóò mọ̀ gbọ́ díẹ̀ díẹ̀ bí even ilá ìtaàlà lọ́nà ti kọ́lá lẹ́yìn tí wọ́n bá rí iná ṣe àmọ́ ìmọ́lẹ̀ ọmọdé para ha insha Allah ala kulli kini kan ta fi gbe yewu ni pe eh gbogbo awon oro ti o ma david china le ta lo ti david china le ri awa lawon ko kan wa ayi be ko a yi si dasi lana a si ni dasi ni oni ina eh ta ni o koko da madrasa ni zo mi ale eh ti david china le le yo bayi amo ina na to se moroja lana yi won kan wa awon to wa kan o mo wọ́n mọ̀ sọ̀rọ̀ ẹ̀kí ńgbà tó ṣẹlẹ̀ ńgbà kan àwọn kìíní kan kàráṣí àwọn dìde àwọn kìíní kan àdàbíyà àwọn dìde ayé ẹ̀kọ́ ni so èyí wọn ò kà wá <laughs> torí pé yíwọn àwọn tó bá kàn ní ó ṣe kíni ní ó dìde sí ẹnìkan ṣe kíní kan mùnáfìkì nínú ọmọ tí ó mùnáfìkì kọ èyí wọn ò ṣe kíni náà kò kàn wá abáyí tó kàn wá ní ọ̀rọ̀ tán rọra fẹ́ sínú ọ̀rọ̀ tó yìí ṣe pé àwa sì ti dúró pé gbogbo tátẹ́gùn rẹ̀ bá ti ń fẹ́sẹ́ gbogbo náà làá mọ̀ gbìyànjú láti mọ̀ sí kíni láti láti mọ̀ sọ̀rọ̀ pa ẹ̀ so ẹnu pààrọ̀ ra gbọ́ yẹn náà a rí pé ó ti bùkátà sí ká sọ̀rọ̀ pa a sì sọ̀rọ̀ pa ẹ̀ lẹ́nu ìlànà bi-idhnillahi ta'ala kí wá ló kà wá tá a fẹ́ discuss onígbólóhùn ẹ mo sọ pé mùnáfíkì ń bẹnu àwọn sàábé ìwọ kan takò ní ayẹ́kọ́ àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ náà ni àmọ́ àá sọ pé torí pé jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí wà lè mú kàwé lè tún ọ̀rọ̀ ní repeat àyà kan lè yán nílé mẹ́hùn ogun ẹjí lẹ dákẹ́ ẹ̀ẹ́sí mi ẹ̀ṣe sùúrù kálukú ti dákẹ́ láti jọ ayé ẹ̀kọ́ ni ṣe ń bá ti wá láyà pé òun ó tún tóun sọ àwa ló láyà pé a ṣe kí ni a tún àlàyé tiwa náà ṣe ọ̀kan oṣù ọlọ́run ti ọlọ́run bá ti ń bẹ so ìyẹn kan ò lè dún mọ̀húrú mọ̀húrú mẹ́nìkan ìyẹn kò lè ṣe kí ni kò lè dún mọ̀húrú mọ̀húrú mẹ́nìkan ẹ mú mọ́ nọ́mbà kínní kan yìí mọ́ nọ́mbà kínní gbogbo yìí òun pàǹtí ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ eléyìí tó délẹ̀ yìí ọ̀rọ̀ imma antaskut ilal abad nípa rẹ̀ kọ dákẹ́ ń pẹ́ má wulẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ẹ̀yàn pé níjọ́ tí kàrúwà táwọn bá ti sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ẹ̀yàn pé irú ọ̀rọ̀ báwọn èèyàn náà wò láti kíni àwàrà fi wọ́n lẹ̀ àmọ́ láì bá jẹ́ kí èèyàn sọ̀rọ̀ pa níjọ́ tí èèyàn bá ti ń sọ àfẹ́ni náà gbà pé òun ó gba èsì rẹ̀ òun ó jẹ́ kíni àyò gba èsì èsì ọ̀rọ̀ gbọ́dọ̀ tẹ̀lé irú ọ̀rọ̀ bí oṣù ọ̀rọ̀ tí yóò kàn sọ wà pé mo ti sọ ọ́ ná bí mo dẹ̀ ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ mọ́ sí kíni ló gbọ́dọ̀ wà ayé ti kú báwọn ayé ti kó bá wà ní kírò ń ṣe iná aláìná ti kọ̀ ọ̀la àti ẹ̀dúgbẹ́ fọ́lọ̀hún torí gbogbo àwọn yìí ó ti ọ̀rọ̀ ti yí padà ń bẹ̀ ọ̀rọ̀ ọbẹ̀ òṣè lọ́mọ́ ẹ àmọ́bọ̀ ni mo wá fẹ́ lọ ni pé kàwù mi wá mú àyà kan tàbí àti hadithi kan kàwù mi wá mú wá lánàá ṣáárí àti àyà kan àti hadithi kan olàwà náà kàn fẹ́ rọra yẹn nàná akàn rọra fún wa láwọn àpèjúwe àpèjúwe ìfẹ́ kíjò kó yìí pẹ́ púpọ̀ kọ́lọ̀bá ṣe lọ́nà kó mọ̀ pẹ̀ gbogbo àwọn iná tó kú tán tún ṣe yín gan ó tún ti àdìmọ́ táìmù tí gbogbo táìmù wa tó yẹ ká lò ṣàmá àfẹ́ jẹ́ kó pọ̀ àṣì fẹ́ jẹ́ kó ṣe kí ni àfẹ́ jẹ́ kó pẹ́ afá ẹ bá ń gbé alukur'an torí ká kí á kí ni áyà òun kí ni sọ ẹ bó sì ni kàwú lò sí orí kàwú sọ fún wa pé ẹṣẹ́ mi ní ń parọ́ ni àbí alukur'an ẹ̀yin lẹ́ ń parọ́ ẹ̀yin lẹ́ ṣe kí ni afá ẹ̀yin lẹ́ ń parọ́ alukùránì ò lè parọ́ àwọn òṣèlú alukùránì ń parọ́ alẹ́yìn ń pa irọ́ ọ̀nà jẹ́ ìmọ̀ parọ́ alukùránì pọ̀ alukùránì lè sọ̀rọ̀ báyìí èyí ó wà mọ̀mọ̀ pé ibi tá alukùránì sọ̀rọ̀ lọ yóò ibi tẹ́mi ń tu sí ló sọ̀rọ̀ lọ misinterpretation èyí ó tu alukùránì ìtukùtù yóò wà mọ̀ kílèmù pé ìtukùtù tó ń tu yẹn sọ òpó ẹni bí o máa bí wá pé ni mo wá ń parọ́ ní àbálùkùránì alùkùránì ìwọ lọ ń túbẹ̀ exactly nǹkan táwọn kàwé wá kó sínú ọlọ́pàá bá fi wọ́n mọ̀nà o ẹ̀ torí pé èmi padà rí pé gbogbo ìgbà lágbọ́dọ̀ mọ́ rántí kàwé wá nínú kíni nínú àdúrà ẹ̀ já lọ sínú sọ́dọ̀tù tàwùbà táyà náà ni àyà 101 ayé ẹ̀kọ́ àyà 101 so kàwé rọra fẹ́ ni yàní mò ní mò ní mò náà fi kí ń bẹ́ náà sọ hábà yìí wọ́n ń takò ní kàwé bá máwọn àyà yìí wá ni ẹ wá fẹ́ yọ mùnáfìkì inú àwọn inú àwọn tí ń bẹ lọ́dọ̀ yín ẹ yọ mùnáfìkì ẹ pé lágbẹ́jọ ọmọ lágbẹ́já mùnáfìkì náà wò níbàá yín dá sí yìí ó dà gẹ́ ní gbogbo àwọn ọmọ kí orí pátápátá ni mùnáfìkì ẹ̀rọ àbá àti àdásí kò kan wá yìí wò kan wá amórí àwọn sọ̀hábí ànẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam àtọ́ànù fíhìm tọ́ànù fi al-Qur'an so ìfẹ́ máa lẹ ìdọ̀tí mọ́ wọn ìfẹ́ lẹ ìdọ̀tí mọ́ Al-Qur'an ni ẹni báyìí ti lẹ́dọ̀tí mọ́ lórí ọ̀rọ̀ Imam Malik alayhi rahmatullah ẹ mọ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ń lẹ́dọ̀tí mọ́ àwọn tání ànábì náà ló fẹ́ lẹ́dẹ̀tí mọ́ àwọn pé tóun bá wá sóòsè níbi tànábì wàhálà òde ló fi wá lọ́gbọ́n gba tọ̀nà àdọ̀ àwọn àwọn sọ̀hábá kó wá gbàbẹ̀ kó lè bá àmọ́ jábùkù fún ànábì pé akáló wá jẹ́ ní eré ni ṣerú àwọn ilé ìní ìwà mọ̀ ní ẹ̀yìn rẹ̀ ànábì ti wá o Muhammad Rasulullah sallallahu alaihi wasallam ẹni eré ni

مرضوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم آية كوانا نوني من التوبة Quran chapter 9 آية 101 kátówá tú àyà yìí àyà yìí kàwúlò pé Al-Qur'ani ni wà mimman hawlakum minal a'rabi munafikun ipa àwọn munafiki ń bẹ lára yín bálùkọ́ àìsí bí nǹkan ẹ̀kọ́ yìí wà mí man haulakun nínú àwọn tó ń bẹ haulakun pẹ̀lú yín sọ̀ráǹdì yín báyìí ó túmọ̀ sí pé alukurani pa àwọn sọ̀hábà ayé ẹ̀kọ́ àwọn sọ̀hábà ni second person tálùkọ́ ń dájú ọ̀rọ̀ pa ayé ẹ̀kọ́ àwọn ní al-mukhatabun ó túmọ̀ sí pé àwọn ẹni tó fẹ́ rí fáàsì yẹn kí làwọn máa third person ni wọ́n àwọn èyí sára wọn ayé ni ó ní tí ò bá sọ ní pé wà mí ń kún mùnáfìkúnà ìhun lẹ̀ bá fi lọ kálú bá ní wà mí ń kún lára ẹ̀yin sàábẹ̀ yìí mùnáfìkúnà mùnáfìkì ń bẹ nínú yín pàlùkọ́ yìí ni wà mí mọ́ haúlà kún inú àwọn ẹlòmíì tẹ́ mọ rí pẹ̀lú yín o mínà àárọ́bì inú àwọn lárúbá nínú àwọn aróko wọ̀nyí mùnáfìkún àwọn dání àwọn mùnáfìkì ni wọ́n o àwọn kí ni ìdáàbí wa gbàgbọ́ rẹ̀ dáadáa áyà tó wà lókè rẹ̀ àyà one hundred kí láyà ní wíńjẹ. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم الله أكبر رضي الله عنهم رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها الله أكبر أبدا ذلك الفوز العظيم ọ̀rọ̀ tàwọn sọ̀hábà nù níbi àyà ẹ̀ olúwa ni wọ́n sàbìkún àyà yìí náà yìí tó wà lókè rẹ̀ ní ẹwọ́ ìjàmbá àkàwù mi àyà tó wà lókè rẹ̀ ó ti sọ̀rọ̀ ń pa àwọn sọ̀hábà ó ní wọ́n sàbìkún al-awwalun ó ní ẹ̀rí àwọn tó gbáájú tó jẹ́ ní àkọ́kọ́ nínú alìmọ̀hájínà àtọ́ ṣe jíra láti ìlú Mọ́kà àtàwọn tí wọ́n gbà wọ́n lálejò nínú àwọn ará Màdínà àtàwọn tí wọ́n wá tẹ̀lé wọn náà pẹ̀lú dáadáa Olúwa láwọn wọ̀nyí èmi Ọlọ́run ti yọ́nú sí wọn, wá rọ̀rú àwọn náà sì ti yọ́nú ayọ́nú sí Ọlọ́run tó lúwa ṣe fún wọn, àwọn náà yọ́nú sọ́lọ́run bá tán yányán, Olúwa ní. Àjálàhùn jàǹnà sí ń tẹ́jẹ̀rí táhtàhàl àǹhà. Ọlọ́run a sì ti pèsè àlìjánà fún wọn, àlìjánà tó ṣe pé tẹ́jìrí olùwáríwó ma ṣe gbére lọ níbẹ̀ khalidina fiha ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ni wọ́n ma ṣe gbére lọ níbo níbẹ̀ ẹ dákun jọmọ́ ẹjá mọ́ kíyèsí àwọn àyà yìí ẹjá mọ́ di àwọn àyà yìí mú ọlọ́run ni wọ́n ma ṣe gbére lọ níbẹ̀ ọlọ́run ní yíò lẹ̀san tó tóbi jọmọ́ ẹ wá wò ní inú wọn torí àwọn kíní ohun kí ó sábà ó mọ́ ń dàrú lẹ́kọ̀ọ̀kan wọ́n lè ní ẹjẹ̀ bí yóò náà

ó ti sọ bóun ti yọnu sí wọn ó ti sọ báwọn náà ti yọnu sí tó lúwa ṣe fún wọn ọlọ́run ti parí ẹ̀ olówó ní àmáwọn kan wá ń bẹ lára ń jẹ̀yìn sàábé yìí o ẹ̀yin mọ̀hàjìrú náà ẹ̀yin ànsọ́rù ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn gbogbo ẹ̀yin dáadáa yìí àwọn kan tún wá ń bẹ náà tí wọ́n máa wà pẹ̀lú yín o mùnáfìkú náà mùnáfìkí làwọn o kódà àwọn ará mọ̀dínà ní ìtẹ́jọ́ ń gbé mọ̀dínà mùnáfìkì ni wọ́n o ó sọ sí ọlọ́run ọba ń jámọ̀ pé ọ̀tọ̀ làwọn sàábé ọ̀tọ̀ làwọn mùnáfìkì kàwúwá nígbà náà ẹ̀ṣẹ́ mi mú ń parọ́ ni àbálùkùrá ni àbá ẹ̀yin lẹ́ ń parọ́ sà ẹ̀yin lẹ́ṣẹ́ kí ni irọ́ gidi lẹ́ ń pa irọ́ gidi irọ́ ńlá pàápàá irọ́ tó fojú hàn gbangbangba irọ́ lẹ́ ń pa yìí náà alukùrá ló kílẹ̀ ẹ̀ ṣe ó ti sọ ó júwe àwọn sọ̀hábà ó sọrú ọlá wọn ó júwe epo wọn ó yẹ̀ṣẹ̀ wá ń sọ àwọn mùnáfìkì olùwà tó wá ní ọlọ́ni mọ́rọ̀dù alánifàk ìfàk wọ́n ti yẹ ẹ̀hànnà nídìí jẹ́ mùnáfìkì wọn ọlọ́ni ànábì látà àlámọ̀hùn wọ́n ọmọ wọn o àwa la mọ̀ wọ́n kí ni kàrù ànábì ò ṣe kí nù kò mọ̀ Naomi wa ni ẹ́ òde ìfábílẹ̀ yàmánì ànábì ti sọ ń pa wọn fún Al-Kùránì sọ pé ànábì ò mọ̀ wọn ẹ wá má dí ìsìwá tó sọ pé ànábì mọ̀ wọn ó wá mọ̀ wọn tó tún wá sọ fáwọn sọ̀hábà tó yẹ jẹ́ ìwà gbarú àdìsí nìgbọ́n ni ni ẹ ṣe gbàgbọ́ àmọ́ àkàn nígbà yín láàmú púpọ̀ pa ànábì sàmọ́ ìwò kan tún gbé wa rìn torí ó tún fẹ́ gbé wa rìn lọ bí ọ̀rọ̀ àwọn ọ̀tá nínú àwọn táwọn ọ̀tá ìsìláàmù máa ń lò láti mọ ìṣọ́ pálùkùrá ní ìtakora wọn láwọn eléyìí náà àmọ́ yìí nǹkan làbáwá lé ní àyíkẹ́kọ̀ọ́ àbá tó ìta bá ní pé ọlọ́ni ànábì ọmọ wọn o àmọ́ láàánú àwọn mọ̀ wọn dáadáa سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم جماعة ọ̀kan nù ẹjá tó wá bọ́ sínú súrọ́tù tàúbà náà àwọn àdúgbò náà ni ìgbàjà àwọn dòkítọ́rù wa àdúgbò táwa náà ni o ṣe àgbé ayé àtàkìyèsí ni hundred àti gíní ọlọ́run tó àṣìyàn mọ̀ náà fèkì sínú ayé àní púpọ̀ ẹ wá jẹ́ ọ̀rá padà sẹ́yìn díẹ̀ káwọn kọ́ lọ sí ayé eighty eight ẹ bá wòrán o ẹ̀rí bọ́lọ̀ tó ṣe pín bẹ́ẹ̀ náà àwọn àrọ́ọ̀bù tó wá lò ń bí síkà wù mí sàfẹ́ kí bọ́ àwọn sàádé ń tipátipá àárí bá lùkọ́ ẹ̀ ló ṣe àdírẹ́sì wọn àní wọ́n yàtọ̀ ọ̀tọ̀ wọn yìí ṣe kankan náà. Súrọ́tù Tawbah náà ni

ọlọ́run tí mo ránṣẹ́. wàlàdínà àmàlù máa. àtàwọn tí wọ́n gba òjíṣẹ́ mi tí mo rán àwọn tí wọ́n gbà á gbọ́. jahadu bí amúhanihim wa anfusihim. ọlọ́run láwọn àtànẹ́bì tí mo rán àtàwọn tó sì gbàgbọ́ làwọn ta ni àwọn sọ̀hábánù ọlọ́run láwọn yìí àwọn ni wọ́n ti jagun pẹ̀lú owó wọn wa anfusihim wọ́n tún fẹ̀mí wọn lẹ̀ láti lè fi jagun. Ọlọ́láwọn wọn làwọn tó yẹ pé wọ́n ní oore, oore ni ó máa jẹ́ ti wọn, oore, oore, oore, oore lẹ̀san wọn, wá ùlá. Ọlọ́láwọn náà sì làwọn tí wọ́n ṣe kínú, tí wọ́n jèrè, jẹmọ́ ẹ̀tú dìímú àwọn olóròyìn tán nìsìn, ànábì ó tún wá ń sọ ẹ̀san wọn lọ olúwa tún sọ pé A'addallahu lahum jannatin tajri min tahtiha al-anharu khalidina fiha Allahu akbar zalikal fawzul azim ọlọ́lẹ́mi ọlọ́run ti prepare kalẹ̀ fún wọn jannatin àwọn gbàlìjẹ́nà tajri min tahti al-anhar táwọn akérèmọdò mọ̀ ṣe kí ni tí ó mọ̀ sàn lábẹ́ rẹ̀ gbére làwọn sàábé ọmọ ṣe ń lọ gbàlùjọ́ náà ẹ olúwa o mọ́ṣàgbó wa dìde pẹ̀lú àwọn sàábé olúwa ọlọ́run ọba ibi tábù òrèrà fẹ́ wà níjọ́ gbé ìdàlùkìyà bọ̀bọ̀ ti yọ́nu o ipò tó ti tọ àwọn sọ̀hábà sí pé àwọn ni wọ́n mọ̀ wà pẹ̀lú ànìyàn lọ́lọ́ mọ́ṣà tó àwa náà síbẹ̀ mọ́ṣà tó àwa náà síbẹ̀ mọ́ṣà tó àwa náà fiha gbére oníwọ́n mọ̀ ṣe Ọlọ́run ní yíò ní alfáúzù almada al'azim, yíò ní ẹ̀san tó ṣe kí ni tó tóbi. Èyí ò ní ẹ̀san tó tóbi. Àwọn olóròyìn tán yìí, àwọn sọ̀hábá àtẹ̀san wọn. Ọlọ́run tún wá ń sọ pé wàjá almu'azziruna minal a'rabi yu'zana lahum wa qa'ada alladhina kadhabu. وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم àwọn àrọ́ọ̀bù tí kàwù mi sáàfẹ́ kí wọnú àwọn sọ̀hábá níbi ayé àkọ́kọ́ ẹ̀tún ọgbọ́nà tó ṣe ròyìn wọn bí wàjá àlùmọ̀ àbìrúnà mìíràn àrọ́ọ̀bì

سيصيب الذين كفروا منهم عذاب أليم ẹ wá ní Kùránì ti fi yanjú ẹ̀ ó yanjú báyà bí ó yanjú ọ̀rọ̀ àrọ́bì yìí ẹja tún wá lọ rèé wò dáadáa ẹ̀tún ṣúrọ́tù Tawba aládùúgbò táwa náà àdúgbò wọn lọ́gí ìjọba àdúgbò táwa dáadáa ẹja lọ rèé wò àyà 97 àwọn àrọ́bì ká máa gbọ́ bá ti fẹ́ tò wọ́n yà yín o àrọ́bì gbọ́dọ̀ lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ wọn Al'arabu aṣàdò kó fúnra wa ní fáfá. Báwọn àrọ́bù ti nínú wa ajẹ́dàrú wa ajẹ́dàrú aláyà lẹ́mú ṣùdúdà máa ń zàlá Allahu ala rasúlì. Wallahu alimun hakim. Olúwa ní al'arab, àwọn tá ń wí yìí, àwọn al'arab wọ̀nyí ṣe olúwa ní aṣàdò kó fúnra wa ní fáfá. Olúwa wọ́n ní agbára púpọ̀ ní kúfúrú wọ́n sì ní agbára púpọ̀ ní nìfàkù ìwà kèfèrí tó ní agbára ń bẹ lára wọn ìwà mọ̀náfìkì tó lágbájẹ́ kí ni ń bẹ lára wọn ẹ máa lọ kí èsì tó lọ́wọ́ fẹ́rù àwọn sọ̀hábà kìí sábà lo àrọ́bù fún wọn yóò mọ iyì wọ́n pàlá àwọn gbólóhùn tó dání al-muhajirun al-ansar alladhina amanu ma'ahu ẹ lọ kíyèsí àwọn tó wá ti pé pẹ́ sọ̀rọ̀ àwọn mùnáfìkì ẹni pé àrọ́bù àrọ́bù yóò mọ́ pọ̀ mẹ́ ẹwọ tó tún làmọ́lẹ̀ fún ẹbí ó ní àrọ́bù ashaddu kufran wa nifaqan wa ajdaru alla ya'lamu hudud Allah hudud حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم والله عليم حكيم ọlọ́run láwọn kódà ọlọ́run ní kódà tó tún súnmọ́ ni pé àwọn ẹ̀nà yìí dá òfin ọlọ́run ọba mà òfin ọlọ́run òfin tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fódìṣẹ́ rẹ̀ àwọn àárọ̀bù yìí lẹ̀ ní mọ́ bá kán wọn mú lò wallahu alimun olúwa yìí sì lọ́ba tó nímọ̀ tó sì gbọ́nú tó gbọ́n lẹ́yìn tó mọ gbogbo nǹkan ó mọ bá ti máa ń gbé nǹkan síbi tó yẹ ká máa gbé sí olúwa tó wá tẹ̀síwájú pé wàmínà àárọ̀bì. wàmínà àárọ̀bì máa ń yá ويتربص ويتربص بكم الدوائر الله أكبر عليهم دائرة السوء الله أكبر الله أكبر الله سميع عليم àárí náà kí ọlọ́nà tó fi ròyìn wọn nífàkù wọn náà ni ó tún kọ̀ǹfàmù ìjẹ́ nífàkù wọn ó fàyà ń pọ́jú wé ọlọ́tún wá ní àwọn ni wọ́n tún wá máa dẹ̀yìn mùsùlùmí ṣe pé bá ṣe ń dẹ̀yìn wọ́n fẹ́ kẹ́ kó sọ́wọ́ ni o wọ́n fẹ́ kẹ́ kó sọ́wọ́ káwọn ọba lè ríbi máa hàn yín ní èèmọ̀ ọlọ́ni àmà burú tán rò pa àwọn fún yín ó rí wọn ló ṣe man yu'minu billah àwọn tán wá nígbàgbọ́ sí Allah wal yawmil akhir àwọn tán nígbàgbọ́ sọ́jọ́ ìgbéǹdà kìyàmá وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبَاتٍ عِنْدَ اللَّهِ táwọn bá náwó àwọn ò máa ná torí pé fi ń jẹyìn àwọn ò máa ná torí pé fẹ́ gbà yín mú àwọn ná láti máa fi wá ìsúnmọ́ ọlọ́run Olúwa ní kúrúbà náà ni ó mọ̀ jẹ́ o, ìjọsìn náà ni ó mọ̀ jẹ́ fún wọn, wọ́n ń ná láti lè súnmọ́ Ọlọ́run náà ni ó sì mọ̀ rí bẹ̀ fún wọn, ṣàyòdì sílùú. Olúwa ó padà kí wọ́n bọnú àánú rẹ̀, àánú Ọlọ́run ó padà jẹ́ ti wọn. Jọ̀mọ́ ó fi ọtún mú àwọn a máa náà náwó owó tán ná owó kíni orí ẹ̀dẹ́rẹ́ orí wọn o pe a máa mọ̀ rí inú wọn náà kí ó ṣe kí ni kí ó máa nígbàgbọ́ ẹgbẹ́ ọlọ́run bá ń discuss àwọn àrọ́bù yìí lọ́nà ọ̀tọ̀ ní lọ́nà àrà jọmọ́ àwọn yọ mùnáfìkì nínú a gbọ́dọ̀ yọ mùnáfìkì nínú àwọn sàábí ànábì kò sí mùnáfìkì àwọn àbí kò sí àwọn kò sí mùnáfìkí ní gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ sí ànábìwa Muhammad sallallahu alaihi àwọn mùnáfìkí dúó báyìí mùmínì dúó báyìí ẹ́ kí àwọn tẹ̀fẹ̀ yìí nǹkan wọ́n dúó báyìí jẹ́mọ́ ẹ̀mọ́ gbàgbé láì mọ́ ìgbà lámọ́ sọ fúnra wa ẹ wo alukurani fún rẹ̀ ọ̀tọ̀lẹ́bà Suratul Mu'minun àbí ẹ torí Suratul Kafirun níparí alukurani ńkọ́ eh, Suratul Kafirun Suratul Mu'minun náà lẹ́kọ̀ọ́ bá pàdé ẹ kú omi ẹ bá tún lọ gàràgà tẹ́ẹ̀tì súnmọ́ wọ́sàlẹ̀bọ̀ ẹ pàdé Suratul Munafiqun tẹ bá tún kú omi tẹ wá ń bọ́ sí pàdé Al-Qur'an ẹ wà mọ̀ rí Suratul Kafirun ẹ sì máa lọ́wọ́ tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ qad aflahal mu'minun ayé ẹ̀kọ́ èyí ò lọ fi bẹ̀rẹ̀ Suratul Mu'minun ẹ lọ́wọ́ tó fi bẹ̀rẹ̀ Suratul Munafiqun ẹ tó fi bẹ̀rẹ̀ Suratul Kafirun ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn jọra wọn alábòsí ẹ̀dá ni ó máa dà wọ́n pọ̀ wọ́n àti kí ni àbá wọ́n jọra wọn amíntẹ́ bá ti rí pé ó ṣàrí ní kórìíra àwọn sàábélẹ̀mí yóò ṣàfẹ́ wá pẹ́sẹ́ aláṣàgbọ̀dọ̀ agbọ̀dọ̀ kí wọ́n bọ̀ wọ́n wọ́n yàtọ̀tọ̀ wọ́n yàtọ̀tọ̀ kálukú kálukú ṣayé ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ọ̀kanu ẹgbẹ́ wọ́n lọ sàárẹ̀ káwúwà yìí tún wá ṣàbòsí kan lánàá àwọ́ abẹ́ kí àdífì fi àṣọ̀hábí ìsìnà aṣọ́rọ̀ mọ́nà àfíkọ̀ àdífì kanáà nù tọ́ sí àṣà ábílà náàbí wíwẹ́ máa wo challenge táwà tí ń fún kàwù mi látijọ́ yìí pé ọ̀tọ̀ ni fi àṣà ábí ọ̀tọ̀ sí ni min àṣà ábí àmọ́ngbà tí kàwù ó ṣe jàǹbá lánàá àwọn akẹ́ fi àṣà ábí wọ́n tún àwọn afẹ́ ah, min kọ́lá náàbí wí anábì tó sì wí tó yípo aná mọ̀ pa anábì ó yanran tí lárúwá ju gbogbo ẹ̀yìn alábòsí lọ anábì tó lo fi àá ó mọ tó fi lò ó tí ó fi lo mẹ́yìn torí tí wáyé pé mí ni làbá ní ara àwọn sàbẹ̀ náà wà àmọ́ fíhùn ni pé ẹ lè máa bá wọn kán jòkó pẹ̀lú àwọn sàábé mi o ẹ lè máa bá wọn káwọn náà máa lọ pẹ̀lú àwọn sàábé mi o àmọ́jọ̀mọ́ ìjó káwá dà wọ́n pọ̀ a lè dà wọ́n pọ̀ ẹjẹ́ àmọ́ ìpè lákàyàrá wa tára ìbá ní pé àwọn kan bẹ pẹ̀lú àwọn sàábí òun àwọn mùnáfìkì méjìlá ayé ẹ̀kọ́ òkè ẹjọ́ nínú rẹ̀ sì kàńdá máa ń bẹ́ẹ̀ àbí kàńdá òkè ń sin ìgbọ́ sáàlè sọ lárúbá pé fìlú urzi àjà sáàlè sọ lárúbá àbí sọ e, ni tẹ́ bá lọ rèé ra kí ló kọ̀ rẹ̀ sí olókùta náà ọ̀fadà ọ̀fadà ẹ̀kọ́ máa ń lókùta nàìjíríà ráìsì náà yìí tàn bá ṣe dáadáa náà òun náà mọ́ ní ṣàgbé sí urzi nàìjíríà òkúta ń bẹ́ẹ̀ àbí òkúta òsínú ẹ̀ òkúta ń bẹ́ẹ̀nù rẹ̀ sí nínú ọ̀fadà àbí òkúta òsínú ọ̀fadà ẹ̀ dáhùn àfà òkúta ń bẹ́ẹ̀nù ọ̀fadà tọ́ ṣé ara rẹ̀ sì lòkúta kúta ò tọ́ pàǹtí inú ẹ̀wà pàǹtí ń bẹ́ẹ̀nù ẹ̀wà bí kò sí pàǹtí inú ẹ̀wà tá bá sọ pé sí ẹ̀wà pàǹtí àwọn sọ lágbára bẹ́ẹ̀ ó kọ̀rẹ́ tàbí ó kọ̀rẹ́ tìbá àmọ́ jẹ́ pàǹtí ò ti wá dẹ́wà tẹ́lú ìgbà ní àwọn mùnáfìkì méjìlá ń bẹ lára bábá máa ń wà pẹ̀lú àwọn sàábì ohun tó tọ́ sọ́rọ̀ náà ti wá di sàábì ànábì àmọ́ èèmọ̀ rí wọn tí wọ́n jòkó wà sí ànábì àwọn náà mọ̀ lọ́hírò tẹ́bá wọn lọ́kàn báyìí ẹ̀rí wọn ṣe Islam àwọn náà mọ̀ láwọn kírun wọn mọ̀ láwọn gbàwẹ̀ wọn mọ̀ láwọn ṣe gbogbo àmọ́ gbogbo ayé tí wọ́n fi kí ni wọ́n mùnáfìkì làwọn eléyìí mùnáfìkì ni wọ́n àwọn èèyàn ti dá wọn mọ̀ àwọn èèyàn ti mọ̀ wọ́n ọkàn nù ẹwọ́n inú bí ta wà yìí ẹ̀dàkùn ẹni bá wọ bí kí ni yóò mọ̀ sọ nínú àwọn tíra àbí ẹ̀kọ́ ni yóò ní pé ah àwọn tíra ní bẹ̀m̀bì àbí ẹjọ́ wọ́n sọ lárúbáṣàn kí wọ́n sọ wípé fi maktaba tí ọ ẹmọ́ òlè jẹ́ ní maktaba fi kutubi nínú àwọn tíra mi ò ìsìnà aṣàrọ̀ kitaban tíra méjìlá kan bẹ̀m̀bẹ̀ bí lọ́gọ́tìl English èdè lárúbáwá ni wọ́n fi kọ́ I mean sorry èdè òyìnbó náà fi kọ́ ìpè tẹ́ bá dénú àwọn tíra mi ìwé méjìlá ṣe kí ni ìwé méjìlá ń bẹ nínú àwọn tíra mi ayé ẹ̀kọ́ ẹ dákun gbogbo dọ́ta ẹ bá ń sí tíra ṣé ìwé ò mọ̀ jẹ́ tíra ìdí mo gbé dání kí lélẹ́ báyìí nìsí ìwé lélẹ́ ẹdí báyìí ìwé èdè ìgbóná fi kọ́ ayé ẹ̀kọ́ ni but ìwúnú gbólówà gbogbo ẹgbẹ́ rí ìwà rí pé ah, àwọn tíra àwọn tíra àwọn máa kó wẹ̀kọ́ nínú máa rí à nínú ah, àwọn tíra tẹ́ ń wò yẹn o àwọn tó jẹ́ ìwé mú àmbẹ́ òtí èṣe tíra ìṣe o tọ́ ẹwà èèyàn kan wá discover ẹ̀kọ́ wá ní pé ah, ẹ má wùlẹ̀ wọn ara tíra ló náà wà tíra bo ọ̀rọ̀ ẹ̀sìn ní sọ ni o discuss ọ̀rọ̀ ẹ̀sìn náà àwọn tíra àṣẹ̀rí àlẹ́ bá ń bí o kó wá délé wá ní ilé náà ara wọn náà ló wà ara wọn ni ṣùgbọ́n sára àwọn tíra ló wà but òun àtò papọ̀ mọ́ wọn àfà eléyìí kò lè jẹ́ tíra ṣẹ̀ríà láé láé àmọ́ bọ́dọ̀ tó wà nìsù mọ́jọ́ tó wọ́n papọ̀ síbí ni pàǹtí ẹ̀wà kò lè jẹ́ ẹ̀wà kàńdá rẹ̀ṣì kò lè jẹ́ ìrẹsì òkúta inú ọ̀fadà kò lè jára ọ̀fadà òkúta inú ọ̀fadà ò lè jọ́fadà àwọn mùnáfìkì tó ń jòkó pẹ̀lú àwọn sọ̀hábí ànábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n lè jẹ́ sọ̀hábà abadan wọ́n lè jẹ́ sọ̀hábà èyàn kọ́kọ́ sì gbọ́dọ̀ kàwọn mọ́ wọn so ẹ bá wa sọ uditum udina àwọn abá yìí ṣe mọ́ bí báyìí bẹ́ẹ̀ bá wá lè dé tagbára tagbára àwa náà ṣe kí ni àbá àwa náà dé lẹ́rí ẹ̀ sinmi àwa náà ṣe kí ni àwa náà sinmi o gbogbo yọ́tọ̀ yìí bá ti mọ̀ pé ráyè láti lè mọ wíwíkúwí ẹ gbà pé àwa náà ráyè láti lè mọ ṣe àtúnṣe tọ́ wàlà nà kọ́ọ̀fù ọkùbà wàlà mọ̀dá wàlà nà kọ́ọ̀fù ọkùbà a sì ní bẹ̀rù kí ni yóò padà wá ṣẹlẹ̀ ìgbà wa parí tẹ́ni lọ́dún wá tán so a ní páyà kí ni yóò padà ṣẹlẹ̀ kíbọ̀ tí wọ́n nú a ní so ẹ eh, ibìkan ni wọ́n wá sọ ẹ̀kíní eh, kan ni wọ́n wá ṣe àwọn kan ni wọ́n wá ṣe báyìí àwọn kan wá òsì tó kàn agbẹ̀rẹ̀ gbogbo yìí gbogbo yẹn kò ní dẹ́rùbà wá abadan kò ní ṣe kí ni àbá kò ní dẹ́rùbà wá torí pé àwọ́ ò dúó síbi tó bá yẹ kí àdúró sí ibi ó sì yẹ ká dúó òní pé eh, ipò àwọn sọ̀hábà ẹja mọ̀ fún wọn ipò àwọn sọ̀hábà ẹja ṣe kí ni ẹja mọ̀ fún wọn tọ́yà pé gbogbo àwọn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yìí náà ló bá kàwú mi débi pé ẹ àwọn sàábé ò ní ìmánì lọ́dọ̀ọ́dọ́ ni ó àwọn sàábé ò ní ìmánì sáré ilé ìlà ọmọ ṣe radiyallahu anhu fún ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ yíwà khatir jiddan ó wà kí mọ́lá ó wà khatir jiddan tẹ́rí gbogbo àwọn mùsùlùmí ẹlákùn ẹyẹ káàkiri ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ wọn in tí ó sì wọ́ tí ó mọ̀ tààrọ́ tábà lórí ọ̀rọ̀ nǹkan burúkú ni ó ẹwọ nísìn

E kí ló ní tàn fi wá bí sábàrọ̀dé láàánú ń ka ẹ̀ṣẹ̀ ẹyọ kan àṣìṣe méjì wọ́n lọ kan wọ́n ṣe kinní kan wọ́n ṣe kinní kan ẹ ń ka gbogbo yìí láti lè fi sọ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí rọ̀bí ọlọ́wọ́ àná góòlù àná góòlù iṣẹ́ àbò sí àwọn sàhábà ní orí ara so jama musulmi inú ọdí tó kódà ní tó jẹ́ kọ́rọ̀ yìí ó fi dèní tó fi dèní àbá kí ló jó dèní àlàáfíà ni ò tó ara àtàrà ní ti ń lo antimalaria àlàáfíà ò tó ni à ń gbà tí mo wá ta kí ìṣe àtàrà àbá ọ̀rọ̀ ìgbé <laughs> alhamdulillah alladhi bi ni'matihi tẹ̀sí mùsọ̀ ó so àwọn ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ jókòó

Ọgọrọ wọn ò ní ìmánì ẹ̀sọ̀ tó gbọ́rọ̀ àwọn sàábí ò bá wá ní ìmánì àfáà mélòó ní wàkùn tí ó ní ìmánì ọ̀gọ̀rọ̀ àwọn sàábí ànábì àwọn tó bá ànábì lò wọn àwọn ẹ̀ta ní yìn wọn kí ẹ wá ní wọn ò ní àwọn olúwa ní ni já wọn olúwa ní wọn ò ní wọn ni ká nìyẹn àwọn sàábí ò ní

ó ti kórìíra ànábì àwọn sí àtà ànábì ó mọ̀ rí kò mọ̀ wọ́n rí o wọ́n àbá ànábì ṣe kankan gbèsè ayé ànábì o wọ́n àrà ànábì lọ́wọ́ ní ẹ̀sìn àwọn sí àbẹ̀wò wọ́n àrà ànábì lọ́wọ́ rárá lójú ayé ànábì àwọn ẹni tá ànábì mọ̀ ó làwọn dánu àwọn sọ̀hábà àwọn járáǹkì àwọn sọ̀hábà yẹn ẹwà fẹ́ gbé sí àfihẹ́ so ìkórìíra àwọn sọ̀hábà kò jẹ́ kórìíra ànábì mọ́ àkọọ́lẹ̀ táwa sì bá ní pé ẹni bá ti ń kórìíra àwọn sọ̀hábà ta ní kórìíra ń kórìíra ànábì ẹni bá bìí kórìíra àwọn ansar ó kórìíra ànábì ẹni bá kórìíra àwọn muhajirun ó kórìíra ànábì ẹni bá kórìíra ali ibn abi talib ó kórìíra tani ó kórìíra ànábì sallallahu alaihi wasallam àmọ́ ẹ̀dá kò ali ní ṣíà ali èsì ali làwọn ṣíà fẹ́ lò fi sọ páwọn fẹ́ fi jà torí bá àwọn ìdáwọn ṣe à ń pè lẹ́ni ibú yìí gbogbo wọn pátápátá ni Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu gbogbo wọn pátápátá ni Ali ló kó mọ́ra Ali ó bímọ ó sọ Abubakar ó bímọ ó sọ Umar ó bímọ ó sọ Usman ah, ah, ẹ̀dá òkú a mọ́ jẹ́ pé lẹ́ni ibú ni wọ́n ní onímọ̀ sọ àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ àwọn tẹ́yìn gbéṣẹ́ pè lẹ́ni ìnìyàn láwọn àṣẹ àtúnṣe ní àtúnṣe náà àmọ́jọ́ mọ́ mùsùlùmí ọlọ́mọ́sà fún alágbọ́yọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ká mẹ́jẹ̀ kan ìfẹ́ àwọn sọ̀hábà ìdákùn ẹjẹ́ kájẹ́ kó jòkó ní kíni lórí ẹ̀mí wa ṣẹ́ṣì rí àwa ò ní jẹ́ kán discourage wa ogbó ọmọ ìwọ́n pariwo ọkọ̀ ni ológun fún àwọn sọ̀hábà ànẹ́bì jẹun ọgbọ̀n ká lè sọ pé ẹ bá sọ pé àwọn sọ̀hábà ànẹ́bì jẹun ìwọ lọ́mọ ẹ ìwọ náà bọjà wa jẹ́ àbí àbí ò lè bọjà jẹ́ ni ọmọ tó ọba ti sọ ọmọ ọjà ti bàjẹ́ nù wọ́n àwọn pọ̀ ọjà tó pé òun náà ni afẹ́kọ̀ọ́ ìwọ mọ́ sọ̀rọ̀ àwọn sàábà nù ọdígbà àwọn kan ní ṣe kíni àrí sọmọ́ kó dáàbá yìí ti sọmọ́ gbogbo ọjà tó sọ pé ó bàjẹ́ ọjọ́ òfin ṣe kíni kò fi ní bàjẹ́ kò fi ní tà mọ́ àbí tọrọ já ni wọ́n pé àmọ́ àwọn ọkọjà kọ́ làwọn ń polówó àwa kan ti dúró ni pé ní tàwọn sàábì ànẹ́bì yìí o ní ti tàwọn sàábì ànẹ́bì yìí o àní gbà àní ṣe kíni mo rántí bàtà ń bẹ láwọn àdúgbò àgbà ọgbà we no go gree o we no go gree we no go gree o àní gbà kò dẹ̀ sí tó máa jẹ́ àgbà

tẹ́gbẹ́ ó ń jẹ́ ọ̀dùnkà tó lápẹẹrẹ ó tún lọ sí so ó ti ń bọ̀ díẹ̀ díẹ̀ nìyẹn ọ̀rọ̀ yóò padà lójútù rá àmọ̀ pé nù sàbí ànẹ́bí àwọn gbogbo àbùkù tó bá fẹ́ fi ìròyìn wọn ara tiẹ̀ náà ni ó mọ̀ wá jama mùsùlùmí bi kulli ikhtisar shadid ká mọ́ gbàsìkò wa àlàyé díẹ̀ ráńpẹ́ tá a kàn ní ká wá ṣe rè so ẹ pọ́tí ọ̀rá fẹ́ sínú ọ̀rọ̀ eré táwọn náà ọ̀rá sí nípa ọkàn ọ̀rá ẹni gbọ́rọ̀ ẹ ó kọ́ ọ̀rá wá ni àwọn ọ̀rá ṣàlàyé ara fẹ́ sórí ẹ̀ so ara fẹ́ sórí Facebook àwọ̀rá àrọ̀rá fẹ́ sórí YouTube so ẹ̀yìn náà ẹra mọ́ ṣí ẹ̀rẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ ayúẹ̀kọ́ ni ẹra mọ́ ṣí ẹ̀rẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ ìjọ tí kàwù mi bá tún wá jáde pẹ̀lú force wallahi alazim àwọn ló ń ṣáde pẹ̀lú gini pẹ̀lú force tó ń tẹ́ ẹ bá gbé wá ni bí wọ́n bá ṣe gbé wá náà ní kíni wọ́n ṣe gbà á tọ́ àwọn ọ̀rọ̀ míì wá jáde ń bẹ̀ tó yẹ ká discuss ẹ kìnnì kan súnà kìnnì kan súnà èyí ohun àkàmọ́ àmọ́ fẹ́yìn sínú ọ̀rọ̀ ayé ẹ̀kọ́ ni táwọn ìdánilẹ́kọ̀ọ́ kan bá ti ń lọ súnà ti kọjá tí èèyàn kó mọ̀ ṣagídí ayé ẹ̀kọ́ torí kàwù gbẹgbẹ tó pariwo pé kò sí díndálù súnà á náà yà kọ́ mi mùsùlùmí ànàyà kọ́ mi mọ̀ sí láti bí ọdún mẹ́fà ariwo tí kàwú pa kìíní nísìn kàwú náà ti ń kílẹ̀mù pé gbogbo alálùsù náà ṣe pé yíò kò ní ìka lára wa lóògùn so reality ti ń dé nìyẹn àmọ́ yìí tá a mọ̀ dàbí ẹni lára wa lóògùn lé lórí òun náà ni ọ̀rọ̀ àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhi nǹkan ò lè gbógun tí wọ́n ń lù yìí a ò ṣe kí ẹ bá wa ṣípè fún wa ẹ bá wa pè wá ẹ bá mọ invite wa ẹ bá mọ ṣe gbogbo ẹ wa àmọ́ ṣe kí ni àwọn tá a sọ tiwa wa sallallahu wa sallim ala abdika rasulika سبحانك اللهم وبحمدك أشهد أشهد أن لا إلا أنت أستغفرك وأتوب إليك أبلغ الله سبحانه وتعالى بمنه وكرمه wà ìyẹ̀hìn fọ́lẹ̀ kó má ṣáà ṣe àlékún ìmọ̀ àti àlékún agbọ́yé fún ẹnìkọ̀ọ̀kan wa kó sì mú ẹ̀ṣẹ̀ wa dúró bí ìdílé láì tààlà ibi láàdùn ọ̀nà lálẹ́ tí ó bá mọ báyìí náà látọ̀dọ̀ kàwú wa ilé náà ṣe kí ni ló mọ báyìí mọ̀ kí kàwú bá tún sọ fáwọn dé àní inú odi tó ń alùpàá ìlú sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lè dé padà àwa náà ṣe kí ni náà ti dé o ẹ̀ ń bọ̀ báyìí ni ayé ẹ̀kọ́ ẹ̀ tí ì dé níjọ́ tí à ń bọ̀ yín bá di à ń bọ̀ dé àwọn náà à ń bọ̀ tí wọn náà lórí kíni. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìgbà ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìgbà ọ̀kan ọlọ́run ní ìgbà kò má sí ewu kò má sí èdò kò máa sáwòrè kò sí dèkúdé kò máa sí ọdẹ́ kò máa sábùyẹ ní ipá kádàrà tọ́lọ́run ṣètò lórí ara ààyè ọmọ àdámá La ìláhà ìlàláwò ọ̀kan ṣoṣo ọlọ́run ní ilẹ̀. La ìláhà ìlàláwò ọ̀kan ṣoṣo ọlọ́run ní ilẹ̀. Èmi ò ní bá wa ṣẹbọ mọ́. Èmi ò ní bá wa ṣẹbọ mọ́. Èmi bẹ̀rẹ̀ sí sí ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wa wá ṣẹ̀bọ̀ máa àrìmọ́lẹ̀fẹ́ ààrẹ bọ́ ní. Èmi ò ní báwọn àṣẹ̀bọ mọ́. Àṣòkọ́ ló fẹ́ ààrẹ bọ́ ní. Èmi ò ní báwọn àṣẹ̀bọ mọ́. Mo ní yẹ̀ṣẹ́ wò fẹ́ ní. Èmi ò ní mọ́. Mo ní òkà ò ní báwọn àṣẹ̀bọ mọ́ ẹbọ mọ́ ní òun sẹ́rí ààrẹ ẹbọ ni èmi ò ní bá wọn ṣẹbọ mọ́ ní sẹ́bẹ̀lẹ̀ lẹ́nu sẹ́ ààrẹ ẹbọ ni èmi ò ní bá wọn ṣẹbọ mọ́ bí túbẹ̀ tún kọ́ ààrẹ ẹbọ ni wọn ṣẹ̀bọ̀ mọ́. Ìfúnpá ń kọ́ ààrẹ bọ́ ní. Èyí ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́ oníbàdí ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn ṣẹ̀bọ mọ́. Mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn ṣẹ̀bọ mọ́. Àjẹmọ́ níjẹ̀bú ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn ṣẹ̀bọ mọ́. Mo ní Òṣogì yẹn kọ́ ààrẹ ẹbọ ni. mọ́ sí àbọ̀ òkè ààrẹ bọ́ ní. Èèyàn ní báwọn àṣàbọ̀ mọ́. Mo ní òkè Ìbàdàn sẹ́ ààrẹ bọ́ ní. Èèyàn ní báwọn àṣàbọ̀ mọ́. Mo ní pípe ségè ààrẹ bọ́ ní. Èèyàn ní báwọn àṣàbọ̀ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bíi ó ti dájú pé ààrẹ bọ́ ni mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùra. Wà bórí jẹ́ èmi mo tó bá. Mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùra. Wà bórí jẹ́ èmi mo tó bá.